بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته الحديث الحادي عشر نبدأ <clears throat> من الحديث العاشر الحديث العاشر قرأناه الحديث الحادي عشر عنه أي عن أبي هريرة رضي الله عنه عنه هذا يعود إلى أبي هريرة إذا نظرتم إلى الحديث السادس تابعوا حديث إليك فأبو هريرة òun náà ni ó ń tẹ̀lé ó ń tẹ̀lé ló ń gbà wọ̀ nàbí fi àdìsí ẹlẹ́ẹ̀kejì ànihu ẹlẹ́ẹ̀kẹjọ ànihu ayé àni àbí hùrẹ́ra àdìsí ẹlẹ́ẹ̀kẹsàn ànihu ayé àni àbí hùrẹ́ra àdìsí ẹlẹ́ẹ̀kẹfà ànihu àdìsí alḥadi ashar àdìsí ẹlẹ́ẹ̀kọkànlá náà ànihu ayé àn àbí hùrẹ́ra radiyallahu anhu. النبي صلى الله عليه وسلم قال láti ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run tí ìkẹ́ ọlọ́run لقد رأيت رجلا يتقلب في الجنة في شجرة قطعها من ظهر الطريق كانت تؤذي المسلمين رواه مسلم لقد رأيت رجلا يتقلب في الجنة في شجرة قطعها من ظهر الطريق كانت تؤذي المسلمين رواه مسلم hadithi ó ń tún ṣàlàyé fún wa ọ̀kan nínú àwọn ojúpọ̀nà iṣẹ́ olóore téèyàn máa ń fojú kéré tó sì jẹ́ wípé yóò máa kún òṣùwọ̀n iṣẹ́ olóore yàn níwájú lóbi jẹ́ pé tá bá wo ẹ̀sìn Islam látòkè délẹ̀ gbogbo nǹkan tí Islam ń ṣe wá lójú kòkòrò pé tá bá ṣe léyìí àgbàládá tá a bá ṣe léyìí àgbàládá tá a bá ṣe yìí àgbàládá tá a bá wo bẹ̀ látòkè délẹ̀ téèyàn bá ń ṣe ń máa ń júwe èèyàn gẹ́gẹ́ bí èèyàn dáadáa láwùjọ lóbi jẹ́ wípé àbùsí ńlá òun náà ní ká máa júwe mùsùlùmí gẹ́gẹ́ bí tẹ́rọ̀ terrorist ká máa sọ pé mùsùlùmí òun ni ẹrù jẹjẹ Kama máa sọ pé mùsùlùmí la lásìjù ká máa sọ pé mùsùlùmí ni òbílẹ̀ jẹ́ in tó ń fa àwọn nǹkan wọ̀nyí lóòótọ́ ó ń bẹ nínú àwọn mùsùlùmí àwọn tó ṣe wípé àìmọ̀kan ni wọ́n fi ń ṣẹ̀sìn wọ́n wá ń ṣàṣejù àbí ká máa ṣàṣètò nínú ẹ̀sìn tí wọ́n fi ń sọ Islam lórúkọ èyí tí kìí ṣe ti Islam ṣùgbọ́n tó bá nímọ̀ nípa Islam eléyìí tí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá bá wa tó sì gbàgbọ́ yẹ lórí ìṣesí àwọn sálàf èyí ó máa mà dájú ipò dájú ṣáká ẹ̀sìn Islam ẹ̀sìn tó tayọ pé mò ń kírun nìkan ó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ayáyì ó kó àwọn ìṣesí. Si, tí gbogbo ayé òfin mọ̀yàn sẹ́ni rẹ̀ èyíkéyìí nínú àwùjọ téèyàn bàbá rẹ̀ àwọn mùsùlùmí tó wáyà tọ̀ kò sí kan nínú àwọn iṣẹ́ olóore tá a bá ṣe àyàfi kí àkọọ́lẹ̀ ó máa wà fún wa wípé a tún gbalada lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. hadith eléyìí ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore tí àìsábà kàkún àbí tẹ́lómi ó tiẹ̀ ṣe tó ò ní fọkàn sí tàbí tẹ́lómi ó wó èèyàn wípé kí ló fẹ́ gbà níbi eléyìí wáyé ṣùgbọ́n lókùrú ìgbà téèyàn bá ti fà níyàn torí tọ́lọ́wọ́n ọba ṣe dájú ṣáká èèyàn gbà ládàá rẹ̀ eléyìí ni ìbáṣepọ̀ ojúpọ̀nà tí à ń gbé ẹ̀rọ pé púpọ̀ tí ọ̀nà iṣẹ́ olóore pọ̀ yóò wá burú jáì fún ọ lójúmọ́ kan kọ́ mọ́ wà rí iṣẹ́ olóore kàṣe bí ojúpọ̀ náà iṣẹ́ olóore bó ṣe pọ̀ tó yìí. àbọ̀ Abu Huraira radiyallahu anhu ó gbà wá dájúdájú anabi sallallahu alayhi wa sallam wọn sọ pé laqad ra'aytu ọlọ́run ọba fi nǹkan kan hàn mí ọlọ́run fi hàn mí mo rí arákùnrin kan yataqallabu fil janna ẹni yẹ yíyan fandafanda nínú àlìjẹ́nà ọlọ́run ọba fi hàn mí ìmọ̀ ọlọ́run ọba fi hàn nábì ní ìrírí àbí ní ti ìlàlà ànábì lè sùn kánábì ò ọlọ́run òfin kan yẹn ànábì àlá ànábì ọlọ́run sì ní òdodo ni kí ni arákùnrin yìí ṣe tó fi yan fandafanda nínú àlìjẹn tọrọ rẹ fi tẹsí àlìjẹn náà fi ṣàjára fi ṣàjára tí kọtọ àhá min dahari tariq nítorí igi kan èyí tó gé lójú ọ̀nà igi yìí ìdí tó fi gé kúrò lójú ọ̀nà ni pé kanat tó del mùsùlùmí igi yẹn máa ń kó nira bá gbogbo àwọn mùsùlùmí tá máa ń kọjá ń bẹ̀ ó wá wò títí pé ah òun wá ní òun wá lọ má dà ó wá gé igi yẹn kúrò ńbẹ gbogbo àwọn èèyàn wá ń kọjá ńbẹ pẹ̀lú rọrùn wọn ò wá rí mìíràn mọ́ anabi sallallahu alaihi tó ṣe nìyẹn òtún tó ṣe náà nìyẹn ó sì yẹn fàdáfàdá nínú àlìjẹ́nà rọ̀wáhù faqal rọ̀wáhù muslim afọwà imam muslim náà hadith rí wa wàfí riwaya ti àwọn wàfí riwaya nínú ẹgbà wa mẹ́yìn onímọ̀rọ̀ rọ́jùlùm bùgúsùn ṣájàrọ́tìn alẹ́ àdọ́hàrì tọ̀ríkín pé arákùnrin kan ó kọjá níbi ó gbẹ̀gbẹ́ ẹ̀tútù igi kan ọwọ́ igi bí kọ́wọ́ igi ọ̀nà sójú ọ̀nà báyìí gúsùn ṣájàrọ́tìn alẹ́ àdọ́hàrì tọ̀rík igi kan wà nùgbó ẹ̀ka rẹ̀ wá nà jáde sójú ọ̀nà dégbé téèyàn bá ń lọ téèyàn bá kíì sára èèyàn lè forí gbági téèyàn bá ń kọjá ń bẹ̀. fakọ́l arákùnrin ẹni wọ̀lá ìgbà tó wá rí gi ó ní mo fi ọlọ́run ọba búra la an ayanna ahadha anil muslimin la udihim màá mú nǹkan yìí kúrò kí nǹkan kan kó rí báyìí kí yẹn wá sẹ́rí ẹ̀ síbòmí ìtumọ̀ ẹ̀nìyẹn anaha naha yẹniha na ẹ̀yà kí nǹkan tẹ̀ ibi tí ọwọ́ gíun tọ́nà sí ojú ọ̀nà ni ọwọ́ ni pẹ̀lú ògùn ọlọ́run màá sì sẹ́rí ọwọ́ gíun kúrò lójú ọ̀nà nítorí pé ibi tó kọjú sí yẹn ó ń kórìíra báwọn mùsùlùmí láyé udhim tí òfin ní kórìíra báwọn mọ́ fa'adkhala fa'adkhala aljanna látara bẹ́ẹ̀ màá sì di ọmọ aljanna wa fi riwayatin lahuma nínú ẹgbà wa mi ti imam bukhari àti imam muslim wa baynama rajulun yamshi bi tariqin ọlọ́run fi hàn nẹ́bí sallallahu alaihi wasallam arákùnrin kan lọ lójú ọ̀nà wájàdà gúsùnà ṣáwókín wájàdá gúsùnà ṣáwókín ala tariq ó wá rí lójú ọ̀nà ẹ̀tútù igi igi ẹlẹ́gùn ṣáwók ẹ̀gún ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rì àwọn igi míì ń kì í ṣojú ọ̀nà ló wà ṣùgbọ́n branch wọn ẹ̀ka wọn ó lè nà wá sí ojú ọ̀nà ẹ̀ka agi yìí ó tún wá jẹ́ ẹlẹ́gùn gusna shaukin tó jẹ́ ẹlẹ́gùn alatorik fa akharahu ẹni yẹn wá sùn kó lójú ọ̀nà ó sùn sẹ́yìn káwọn yóò bá lè máa kọjá kẹ́gùn wọn bá kún wọn lẹ́sẹ̀ fàṣẹkẹrọ lọhùlà Ọlọ́run sì dúpẹ́ fún fàgàfàràlà Ọlọ́run sì forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. hadith yìí ẹ̀kọ́ tó pọ̀ ó wà nínú ẹ̀ tí a bá kíyèsí dáadáa ó ń jẹ́ kó yé wa wípé iṣẹ́ tí èèyàn ò kà kún nígbà míì ó lè jẹ́ pòun ní ó jẹ́ sábàbí téèyàn fi wà jẹ́nà nínú àwọn sí olóore téèyàn ò fọkàn sí ó lè jẹ́ pòun ní ó jẹ́ sábàbí wíwà àlìjẹ́ nìyẹn abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kó fi wá sí kòǹgẹ́ èyí sí olóore èyí tí ó jẹ́ sábàbí owó àlùjànnà wa ìtumọ̀ eléyìí ni pé kéèyàn má fojú rí náà iṣẹ́ olóore kankan bákan náà ní ta gbẹ́nu hadith yìí o náà ni wípé <clears throat> àlùjànnà ẹnìkan kò tí ì wọ̀rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá máa ń fi tí ó padà máa ṣẹlẹ̀ ń bẹ̀ táwọn èèyàn bá wọ̀ tán ọlọ́run máa ń fi hàn nábì sallallahu alaihi wasallam torí pẹ́lú mi máa ń béèrè wípé ṣèbẹ́ sọ wípé ẹnìkan ò tí ì wọ́n máa lùjẹ́ náà ẹ yọ̀ pa nàbí sọ pé òun rí àwọn èèyàn kan máa lùjẹ́ náà àbáwọn ní ìmọ̀ rò bẹ́ẹ̀ ní tó ń ṣẹlẹ̀ ni wípé ọlọ́run fi hàn nábì ní tí ó ṣẹlẹ̀ ọlọ́run fi hàn ẹnìkan yóò wọnú àlìjẹ́nà tí ó máa yan fandafanda ńbẹ̀ ní tó sì ṣe òun náà ni wípé igi kan tó gé sójú ọ̀nà tó lè kópa lára báwọn mùsùlùmí ó sì gbé kúrò lójú ọ̀nà nítorí ẹ̀wọ̀n àlìjẹ́nà sí ni ṣùgbọ́n ohun tó wá ṣe yìí sí gbogbo èèyàn tó bá ṣe náà ni ó lè dọ̀mọ àlìjẹ́nà látara rẹ̀ là ṣẹ́ẹ̀tù méjì gbúdọ̀ ṣáájú ká tó lè gbà wípé nǹkan yẹn lè sọ ìyẹn àlìjẹ́nà àṣẹ́ẹ̀tù awwal al-ikhlas athani al-mutaba'a igi tó gbé kò lójú ọ̀nà tígi yẹn fi ládà fi wà fún òun náà ni wípé kò ṣe iṣẹ́ tó ṣe yẹn nítorí ẹnikẹ́ni kò ṣe nítorí pé tó bá dọ́kẹ̀jì tó bá ń kọjá ń bẹ̀ pé ah ọlọ́run ló sì mẹ́ni tó gbégi kó ah, ah èmi ni kódà lánàá òun lọ gbogbo bẹ ẹ mọ́ni ẹ nǹkan tó yọ ah èmi ni màá kọ́ màá lẹ̀ mú ní bẹ́ẹ̀ fún màmá pé nà kódà ó ṣe é ṣe kẹ́nìyàn ká má kí o yabtagi bidhalika wajha Allah so májàmú alákọ̀ọ́kọ́ ni kò ṣe ń torí ká gbọ́ kò ṣe ń torí ká yọ́mà ó ṣe ń torí wípé láàdá ń bẹ fún yàn tí yàn bá ṣe nǹkan ìlọ́dọ̀ ọlọ́run nítorí ṣe ni torí láàdá ọ̀dọ̀ ọlọ́run nílò torí ẹ̀ ṣe. ẹlẹ́ẹ̀kejì alimutaba kẹ́yìn ó ṣe níbàámu bí anabi sallallahu alayhi wa sallam bó ṣe tọ́ wa sọ́nà sí tí kìí ṣe wípé ìgbà tó fẹ́ gígùn wọ́n wá ní à nínú àṣàlù tí wá ń bì bí ọba gígì tó bá wó sójú ọ̀nà báwọn ó níyà tààrí téèyàn ọkọ̀ jẹ náà kéèyàn tó lè gígùn bàbá ọ̀pọ̀tọ́ àníyàn tó rí tọ́lọ́ọ̀nù bọ́ fi ṣe ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣe é náà ní kò gbà wọn sí wọn lọ jàtàrí méje ó tún pọ̀fọ̀ bó tilẹ̀ ká nìyẹn rẹ̀ ó dáa tó ọ̀nà tó gbà ṣiṣẹ́ yẹn kò sí mọ̀tá bá ń bẹ̀ kò ní gbalada so ìdí nìyí tó fi jẹ́ wípé pé èèyàn láníyàn dáadáa tí ó bá sí mọ̀tá bá à ń bẹ̀ kò lè sí ládàá kankan ẹ̀ńtánà bí sọ́sálàmù sọ yìí ó ṣe ń torí tọ́lọ́hún ó sì ṣe níbàámu bójútó àti bó ṣe yẹ tábà wọ hadithi eh, dáadáa a rí wípé anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi sọ̀rọ̀ nípa igi tó wó sójú ọ̀nà àbí tó pẹ̀ka sójú ọ̀nà eléyìí ní báàbí tẹ̀mfìl ni lá ala sabilil hasr so gbogbo nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ tó lè kópa lára bá ẹni tí ń kọjá lójú ọ̀nà èyíkéyìí tá a bá mú kúrò lójú ọ̀nà náà àbí èyíkéyìí tá a bá sọ di ìrọ̀rùn fáwọn èèyàn níbi tí wọ́n ti ń kàn nira gbogbo ẹ̀ náà yáadá yìí náà ó wà fún mọ́sálá ìyẹn máa ń kọjá ń bì kan bẹ́ẹ̀ ń gbé mọ́tò kọjá ń bẹ̀ ọkọ̀ yẹn máa ń jásí kòtò jásí ọ̀pọ̀lọpọ̀ táyà kò máa ń fọ́ ọwọ́ àlọ́sí kí ni ọ̀lọ́kú yẹ̀pẹ̀ àti kò sí kò díbẹ̀ táwọn èèyàn lè máa kọjá títara ọkàn wọn máa fọ́ ó kó sí abẹ́ tá à ń sọ yìí náà kì í máa ṣe ká lè pò kiri ẹ̀ ládùúgbò pé ah lágbájá àkọsílẹ̀ nì tó bá wà ní yóò ti sọnù yìí lá ó gbúdọ̀ ṣe nítorí bẹ́ẹ̀ wọ́n ó ṣe ìtìrá liwaji Allah subhanahu wa ta'ala afárá ọ̀nà kan bẹ táwọn èèyàn bá ń kọjá ń bẹ tó jọba ti rọ̀ àwọn èèyàn lè kọjá ń bẹ ọkọ̀ yìí lè kọjá ń bẹ ó sì lọ wá kí ó ṣe bíríjì síbẹ̀ káwọn lè máa kọjá pẹ̀lú ọ̀rọ̀ ń bẹ gbogbo ilé náà kó sábẹ́ àwọn ṣe olóore bó o bá tiẹ̀ lè ṣe àwọn tí wọ́n ń ṣe okun wọn lọ́wọ́ ẹ̀jọ̀ ṣe nínú àwọn iṣẹ́ olóore jẹ́mọ̀ tí àwọn tá a jẹ́ mùsùlùmí bá wá ilé yìí bó o wọ́n ṣe fẹ́ ròyìn rẹ̀ gẹ́gẹ́ bíi Boko Haram bí ọ̀nà ti fẹ́ ròyìn rẹ gẹ́gẹ́ bí terrorist n tó ṣe pé gbogbo àwọn ojúpọ̀nà ṣe dáadáa ìwọ ganan ń bá níwájú níbẹ̀ ṣòló jẹ́ pé ẹ̀sìn wọ ẹ̀sìn Islam ẹ̀sìn kan ni tó bùkátà ká nímọ̀ nípa àtẹ̀sìn yìí tó dúró lé lórí àwọn àhàdísì tá a kà fún wa yìí gbogbo ẹ̀ ló ń forí sọ ká má fojú kéré iṣẹ́ olóore kankan pàápàá jùlọ iṣẹ́ olóore tó bá lè mú dẹ̀kùn bá ọmọ làkejì ládàá rẹ̀ máa ń pọ̀ ju iṣẹ́ olóore tó ṣe pàǹfààní rẹ̀ ìwọ nìkan olówó àfọlọ níta tó rí múlẹ̀ nìyẹn. iṣẹ́ olóore tó bá yẹ pé ládàá rẹ̀ iṣẹ́ yẹn àǹfààní rẹ̀ náfùrùhù yàtà àdá khairu wa a'dhamu ajra min alladhi la yata'adda ẹ máa kíyèsí gbogbo àwọn ṣe olóore tó bá ti jẹ́ wípé téèyàn bá ṣe ládàá ti ń bẹ ń bẹ àmì àǹfààní rẹ̀ kò ní ma lórí ìwọ nìkan ládàá tó máa ń bẹ níbi nǹkan ẹ̀ máa ń pọ̀ irú ẹ̀ lélẹ̀ àwọn èèyàn tí ó máa kọjá lójú ọ̀nà yẹn ó pọ̀ tí ni ó máa bá wọn ẹ wá mú ìnira yẹn kúrò ń bẹ ọlọ́run ló wá mọ iye ẹ̀dá ọlọ́run tí ó mọ̀ kọjá ń bẹ bí wọn ò bá ṣàdúrà fún ọ ọlọ́run ọba yóò máa fún ọ lẹ́sàn-án lórí gbogbo ẹni tí ń kọjá ń bẹ tí wọn ò rí nira mọ́. sòdí ìyẹn tó fi jẹ́ pé ọwọ́ á ṣe dáadáa sádùúgbò ó ṣe dáadáa lójú ọ̀nà gbogbo yẹn ń gbà ó ní ìdíkọ̀ retí kẹ́nìkan kó kí ọ ni mo ṣe nǹkan báyìí lá torí pé lórí ẹnì kọ̀ọ̀kan tí ń kọjá òun ó mà ní ládá lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ìyẹn náà fọ́kùs alavalik káfí ìyẹn wọn gbogbo àwọn iṣẹ́ olóore tá a bá ti ń ṣe tó ṣe pé àǹfààní iṣẹ́ olóore yẹn kò mọ lórí tara wa nìkan pàápàá jùlọ tí àwọn iṣẹ́ olóore méjì tán bá forí gba àwọn táwa ń ṣèṣàkó èwo ni kí n ṣe nínú méjèèjì ìkan bẹ nafuhu mutaadin wal akhar la yataad ìkan bẹ àǹfààní rẹ̀ ó lè dọ́dọ̀ ẹlòmí ìkan bẹ àǹfààní rẹ̀ kò lè dọ́dọ̀ ẹlòmí èèyàn ọ̀pọ̀ ìwé lè yóò ṣe kí èèyàn ó ṣèyí tí àǹfààní rẹ̀ tí ò mọ látara tìyàn nìkan tó lọ fẹlẹfẹlẹ èèyàn fẹ́ jí lóru ọ̀fẹ́ yẹn náà fìlà gbogbo àsìkò tó ní kò ju wákàtí kan lọ tó o bá sì fẹ́ yẹn nẹ́fílà tó o máa ń yàn ó máa ń gbọ̀n wákàtí kan o sì tún fẹ́ ka tírà masala kan bẹ táwọn èèyàn ń béèrè tó dojúrú tí ò yé wọn nípa àlámọ̀rí ẹ̀sìn o sì fẹ́ ka láti lè mọ masala kó o lè ṣàlàyé fáwọn yẹn àwọn àfáà èyí tó lóore jù fún ọ ni pé fi náà fi là ń lẹ̀ tó fẹ́ yàn lóru. kìyàmù lẹ́yìn yẹn filẹ̀ lọ ka tírà ti ń bẹ níbi tírà tó ń kà yẹn náfọ owó mọ̀tàdín àǹfààní yẹn ò mọ lórí tiẹ̀ nìkan tó o bá ti mọ̀ tán ó fi gba àwọn èèyàn pọ̀ la ṣùgbọ́n náfìlà yìí tó ń yàn ó láǹfààní ṣùgbọ́n àǹfààní rẹ̀ èrí rẹ̀ nìkan ló mọ bọ́ba ya náfìlà ń sìn wọn ò ní torí ẹ̀ tó ìyẹn ló fi wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan nínú ẹ̀ táwọn afáà fi sọ pé afdalul jihad talabul ilm jihad tó tóbi jù tó lọ́lá jù òun náà ni kéèyàn máa wáyé mẹ́sàn kéèyàn máa ṣàìsùn tí jí lóru pẹ̀lú àníyàn pé àwọn èèyàn mi wọ́n jì sọ́fín àìmọ̀kan báwo la ṣe fẹ́ ṣàlàyé nítẹ̀sánwé fún wọn ojoojúmọ́ làwọn èèyàn mú mu ara nínú àyìnbá kan ọ̀tọ̀ ní bẹ́sẹ̀ ṣe ní ká ṣe ọ̀tọ̀ ní báwọn èèyàn ṣe ń ní tó sì fa eléyìí ọ̀gọ̀ọ̀rọ̀ rẹ̀ látara kíni o látara ìmọ̀kan ni so ojúṣe wa ni láti ṣàlàyé fáwọn èèyàn ìwọ tó ṣàlàyé fáwọn èèyàn náà ìwọ tó sọ pé táwọn èèyàn ń ṣe ò dáa o gbúdọ̀ nímọ̀ jù wọ́n lọ láti lè fi ṣe àlàyé yẹn fún wọn so ló fi jẹ́ pé gbogbo wàhálà tó máa kẹ́kọ̀ọ́ ń ṣe ó jí lóru ojú pa òòrùn pa ẹ ó dààmú ó há Quran sórí ó ń ṣe wàhálà kì í ṣe fáǹfààní tiẹ̀ nìkan torí pé nǹkan yìí ò ṣe é dá lò ó lè raṣọ kó o dá wọ̀ olùmọ̀ fún yàn ó ra bàtà kó o dá lò ṣùgbọ́n ìmọ̀ ò ṣe é dá lò nínú àdámọ́ ìmọ̀ ní kéèyàn ò fẹ́ lómi tó o bá ti rẹ́ lómi tó fún gan ìmọ̀ yẹn gan ò tí ì ní mọ̀ pò mọ́ so al-ilm talab al-ilm shar'i khayrun kulluhum wíwá mẹ́sìn látòkè délẹ̀ òwe ló wà ń bẹ̀ walakinna akthara an-nas la ya'lamu ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ àwọn èèyàn lẹ́nu kò yẹ wọn nasalla salama bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a rí mu hadith yìí ó náà ní wípé ọlọ́run allah subhanahu wa ta'ala anabiru yẹn rẹ̀ pẹ̀lú ashukuru dúdúpẹ́ fàṣàkàrà lọ́hùlà ọlọ́run sì dúpẹ́ fún idan Allahu ṣáàkìr nínú ìròyìn ọlọ́run ní okò rẹ̀ náà ni pé ọlọ́run máa ń dúpẹ́ àwọn èèyàn náà máa ń ṣe kí ni o a máa ń dúpẹ́ ǹjẹ́ dúdúpẹ́ tiwa jazakallahu khair ẹ ṣé mo o ẹ o ẹ o síbọ́lá náà ó sì máa sọ náà yẹn tá a bá ní ọlọ́run ọba máa ń dúpẹ́ sọlọ́run sọ jazakallahu khair ṣé tùmọ̀ ẹ sí àná ẹ sí ẹ sí àdúgbò ànímọ́lẹ̀ lọ́rùn ẹ ṣé bọ́lá òun sì máa ṣe nìyẹn náà kọ́ ìgbà táwọn àáfàá ti gbé kalẹ̀ òun náà láàfin máa lo gbogbo ìròyìn ọlọ́run tó bá fẹ́ dọ́gba pẹ̀lú ìròyìn àwọ̀ ẹ̀yà laysa kamithlihi shay' lóòótọ́ ìròyìn yẹn ń bẹ pẹ̀lú ọlọ́run ó fẹ́ dọ́gba pẹ̀lú ìròyìn tó ń bẹ lọ́dọ̀ àwọn yẹn ṣùgbọ́n bí tọ́lọ́run ṣe rí ó yàtọ̀ orúkọ ló kà papọ̀ ṣùgbọ́n kúrúhù àkíkọ̀ tọ́lọ́run gangan ó yàtọ̀ sí ti ẹ̀dá tọ́lọ́run bá dúpẹ́ lọ́wọ́ èèyàn èyí tó súnmọ́ inú ìtumọ̀ ni pé ọlọ́run sàyàn lẹ́sàn ṣàkọ́rọ̀hù jàzáhù alàmàfààlù ó sàn lẹ́sàn tọ́lọ́run bá sì dúpẹ́ fún yàn ìyìn tí ó ṣe fún yàn yóò jù ní dáadáa yóò jù téèyàn ṣe lọ. ọlọ́run ọba sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ma yaf'alu Allahu bi'adhabikum in shakartum wa amantum wa kana Allahu shakiran alima shakir wasafa nafsahu bishukr shakiran alim ọba tí wọ́n ń dúpẹ́ ní ọlọ́run ọba yòò nínú hadith yìí náà ìwọ náà tún rẹ́rìí بأن الله شاكر بأن الشكر من صفات الله سبحانه وتعالى àwọn sífọ́ ọlọ́run kan wá ń bẹ tó ṣe wípé a kì í fi abudu kan arahman okọlọ́n sífà abẹ ní arahma abẹ́kọ̀ abdulrahman abẹ́kọ̀ aṣáàkì okọlọ́n sífà àbọ̀yìn àṣukùrù sáwá lè sọ abdu shakir رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة فاستمع وعنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة ثلاثة أيام ومن مس الحصى فقد لغى رواه مسلم nínú àwọn ojúpọ̀nà àwọn sí orí míì tí àìsábà kíyèsí lóòbí jẹ́ pé àwọn tí wọ́n bá gbàgbọ́ yí ẹ̀sìn ọ̀tọ̀ ni pé èèyàn kéwù ọ̀tọ̀ ni kéèyàn máa lòun tí èèyàn kéwù ẹni tí ò kéwú tí ń gbọ́rọ̀ àwọn onímọ̀ tó sì rí pé òun ó lò ní sísẹ̀ntẹ̀lé ó lóore ju ẹni tó ké tí ò lò lọ ó lóore ju lọ́dọ̀ lọ ṣùgbọ́n ẹni tó wá kéwú tó pé ní tó náà ń ka òun náà ń lò ó bí ṣe ń sọ fáwọn èèyàn kò sí ẹ̀dá kan tó lóore tó lọ́dọ̀ lọ kò sí ẹ̀dá kan tó lóore tó lọ́dọ̀ lọ yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat iyì onímọ̀ ni kó máa lò yàtọ̀ sí pọ̀ máa gbalada ìmọ̀ ó tún máa gbalada pé òun lò kí ni fi dá kó ṣe pé ara onímọ̀ lè yóò ti máa rí gbogbo àwọn kan tá à ń sọ yìí kò lè má rí bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ pé àfààní ẹ̀ mọ̀ kó ti mọ gbogbo nǹkan yẹn sọlọ́bi jẹ́ pé nínú tí máa ń ba nínú jẹ́ lẹ́nu ẹni tó nímọ̀ ọmọ ilé ké ni wọ́n wá ń ká mọ́ mọ́ jí ansẹ̀tì ṣé èlò wò mọ́ ni àbí èlò wò tí ì gbọ́ nínú ọ̀rọ̀ afọ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu níjọ́ kan ó ń bá àwọn obìnrin kan sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ débi wípé anabi sallallahu alayhi wa sallam anabi làánà gbogbo àwọn obìnrin tí wọ́n máa ń fa irun ìpéǹpéjú wọn báyìí ẹ̀gbọ́n mi wọ́n fa irun ìpéǹpéjú wọ́n wà létírósì wọ́n fa irun bíi anamisọ̀ anamisọ̀t àwọn tí wọ́n tún máa ṣe èjì eyín wọn ò ṣèjì wọ́n wà á máa lu anamisọ̀t ìgbà tí anabisas àgbà tí àfọwà abdullahi mas'ud tó sọ eléyìí ah, obìnrin kan wá ní pé ìrẹ abdullahi mas'ud ìyàwó rẹ gan nu ilé gan òun náà ń ṣe abdullahi mas'ud wà wọnú ilé ìgbà tó padà jáde wà sọ fún àgbà àkóso ah, tó jẹ bẹ́ẹ̀ ìtọ́ba ẹ̀kọ́ ṣe ni òun ọba kọ́lẹ̀ kí ló dé torí pé tóun ń sọ gẹ́gẹ́ bí ọkọ ìyàwó tóun ń takò so tó bá lè ṣerú yẹn lórí ìyàwó bó ní ara tiẹ̀ àǹfààní bó ti wulẹ̀ ká yóò bàjẹ́ tó ẹni tó bá jó ní mímọ̀ tó jẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò yẹ kó bàjẹ́ torí pé ìtọ́sọ́nà wà fún ní gbogbo wa irú eléyìí ní ìsìn àwa ló yẹ ká máa sáré bá ṣe máa ṣe at least lójúmọ́ kódà bó ṣe kó rí igi kan lójú ọ̀nà tó lè pa àwọn èèyàn lára tí ọba ti mú kúrò ń bẹ̀ ó ti gbà nínú ẹ̀mí rẹ pé ó nà ládàá torí pé ó ti mọ̀ ẹ̀sán tó wà ń bẹ̀ ṣùgbọ́n kàkà tó ẹkẹ́ lómi ò mójútó lè nǹkan mi tí ò wúlò tí ò ní ládá ní òfin gbogbo ojúmọ́ rẹ̀ ṣe látàárọ̀ dalẹ́ tí ò ní lè tọ́ka sí pàtó iṣẹ́ ládá kan tó ń ṣe. iṣẹ́ olóore mi tún lè léyìí àfihàn Abu Hurairah radiyallahu anhu kọ́lọ́n ọba kọ́ba ẹ̀rọ sùn wọn. wọ́n lè jùṣe ọlọ́run ọba sọ wípé man tawadda'a ẹni tó bá ṣàlùwàlá fa ahsana al-wudu'a tó wá sàlùwàlá rẹ̀ ń dáadáa fún ma àtàlì jùmọ̀ à tó nítọ̀hún wá lọ kírun jùmọ̀ ìyẹn túmọ̀ pé àṣọ dáa kéèyàn máa sàlùwàlá láti ilé ní àbábẹ́ lọ kírun jùmọ̀. fàsítámàá tó wá dé mọ́sálásí nígbà tí màmú ṣe kútùbà lọ́wọ́ fàsítámàá tó tẹ́tí wà á ń sọ̀t tó sì dáa lé nǹkan méjì nìyẹn al-istima'u wal-insat tí kan bá dúró tí ò sí kejì gbàgbé ládàá yẹn o nígbà tó dé mọ́sálásí ó ń tẹ́tí gbọ́ ó sì dáálé gbófòrò wọ́n ó ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ fún máa baynahu wa bayna al-jum'ah ẹ̀ṣẹ̀ èyí tó ṣẹ̀ láàrin jimá tó kọjá àwọn sí jimá kejì wọn gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ láti saturday sunday monday tuesday wednesday thursday gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ń bẹ̀ wọn tí wọn ò tiẹ̀ kà kún wọn ó ṣàforíjì ẹ̀ṣẹ̀ yẹn fún wa ziyadat thalathata ayyami kódà wọn ó tún bá háàdì ọjọ́ mẹ́ta ní ìkún wọn ó tún bá fi ọjọ́ mẹ́ta ní ìkún nítorí pé kí ni o ó ṣe nǹkan mélòó ó ṣe nǹkan ẹyọ mẹ́ta ó ṣàlùwàlá ó lọ sí mọ́sálásí jimá ó ń tẹ́tí ó sì dá lé nǹkan mẹ́ta wọn yóò jẹ́ kó lẹ́tọ̀ọ́ sí ládàtà sọ yìí. gbàmà masal hasọ ẹ̀ńtọ́ wa tí ń fòkúta wẹ́wẹ́wẹ́ ṣeré nínú mọ́sálásí nígbà tí màmú ṣe kútùbà lọ́wọ́ faqad laga ayé faqad athima ó ti lẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni àwọn afáàní túmọ̀ làgá yìí riwaya hadith mi gbé wá wípé faman laga fala jum'ata la ẹni tó bá làgá kò ní juma wọ́n ní kò ní ládàá juma yóò ní ládàá zuhur láàfún kò ní gba ládàá juma kí ni tó ṣe ó ń fi ìgbà tí màmú ṣe kútùbà lọ́wọ́ ó ń fi òkúta wẹ́wẹ́wẹ́ ṣeré ní mọ́tàlásì. hadha ala sabili at-tamthil la ala sabili al-hasr kẹ́nà ọ̀gá òkúta kọ́ ló ń fi ṣeré ansẹ̀tì lòún tẹ̀ àsìdúgbò lọ́dọ̀ ọlọ́run àlábọ̀dọ̀ akọ̀sẹ̀tì <laughs> ó ti kó yẹn náà sínú torí wípé ìlà tó wà ń bẹ̀ òun náà ni al-inshighal an al-istima' ila al-khutbah so israel ti ń bẹ níbi òkúta wẹ́wẹ́ wẹ́hùn náà ní ń bẹ níbi sẹ́ẹ̀tì náà wọ́n á dé kí ni ìta náà bí dárúkọ òkúta wẹ́wẹ́ torí pé n tó wà ń gbà náà nù wọn ò tá ẹ̀ mọ́sálásí eruku náà ní nígbà náà n tó súnmọ́ kọ́wọ́ ọmọ fìdílẹ̀ òun náà ni àwọn òkúta tó dúró níbi tó ti bákan náà eléyìí náà tún kó tẹ̀sùbà máa fa sẹ́ńgbà tá a sọ kútùbà lọ́wọ́ kódà ẹlòmíì ibi tọrọ ẹ burú dé àdúrà tí wọ́n fún wọn ò lásìkò tí màmú bá ṣe kútùbà lọ́wọ́ gan-an ni kò máa fa sẹ́wọ̀n ẹ̀wọ̀n kan àsìkò tí màmú bá ṣe kútùbà lọ́wọ́ gan-an ni kò máa fa sẹ́wọ̀n ẹ̀wù àtọ̀díjẹ́ ẹ̀wù táláìmọ̀ káfíń ṣẹlẹ̀ àkùtọ́ bá ṣe kútùbà lọ́wọ́ tí màmú bá ti ya latif ya latif ya onuka sẹ́yìn pé latif náà ní pè yóò kó kọ́ ọlọ́run náà ni kó jọra wọn gbogbo nǹkan ló láàyè téèyàn ti máa ń ṣe ṣètọ́nù mọ̀ọ́mọ̀ ló nǹkan yẹn kó lè pàdánù ẹlòmíì láti tọ́jú tí wọ́n ń kíjí mọ́ láyé bí ṣe máa ń ṣe ìkọ́dà ya latif yìí ohun tí ń sàmì sìn kí sọ̀rọ̀ ogún ọdún ó sì nínú kalẹ̀ máa ṣe wọn fóun tọ́wọ́ tó ṣe kótó ya latifu ya latifu ya latifu aláwọ dẹdẹ sùn ya latifu aláwọ dẹdẹ sùn ya latifu ẹ bá máa fa ọkàn fi yà jẹrẹ ni kò ní ní ládàá júmọ kankan ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yín dẹ́ máa ń ṣe ẹ lọ sọ fún wọn ló ti yé àbíwọ̀ tó ń wáṣẹ́ kiri wọ́n gbéná kalẹ̀ yàlá yàlá yàlá ahu ahu ohu ohu ohu tó ń fa tí màá mú ṣe kótóbà lọ́wọ́ rátiràti ní gbogbo àwọn kan yẹn o ṣùgbọ́n gbàtà ti mọ̀ pálá ìmọ̀ kan ní ọ́ ó sì jẹ́ pásìkò tó fọ̀ subhanallah ọ̀rọ̀ àwọn èèyàn burú gan o wọ́n ní ẹnìkan wọ́n ló lọ ṣiṣẹ́ hajj kéèyàn ó tó lè lẹ́tọ̀ọ́ sí àwọ̀ ẹ̀ ó dìgbà téèyàn bá parí gbogbo iṣẹ́ tó bọ́ ara mi lẹ̀ tahallul athani atahallul athani ló lè lẹ́tọ̀ọ́ sí àwọ̀ ẹ̀ ẹni tí ì ṣe tàhálùlù fani wọ́n wá fún wípé iṣẹ́ tí wọ́n fún ọ̀yàwó rẹ̀ tí ò tí ì rọmọ bí ń gbẹ ẹ̀ bá mi kò fi ara mi sọmọ mo yí bàtì kò lè mọ̀sùn jẹ ara mi bẹ́ẹ̀ nínú ara mi òní o ti mú kò lè mọ̀sùn jẹ ájì ẹ wo gbogbo àwọn ọmọ lẹ́ẹ̀fì mọ̀ pé àwọn látọ̀dọ̀ ṣetán làwọn kìnìún yẹn ti wá yóò jọ pàdánù àwọn sí olóore so ìdáná eléyìí ni àlàyé ní ní ṣókí so a rí wípé àṣé kásàlùwàlá láti lé tá a bá lọ mọ́sálásí ń jọ ojúmọ́ tá a bá dúdú mọ́sálásí ń jọ ojúmọ́ ká fara balẹ̀ ká máa gbọ́ khutba kí a má ṣàròyé ẹlòmíín bẹ ọtẹ́tí ṣùgbọ́n ń ṣàròyé yóò máa gbọ́ kútúbà hello mo ń gbọ́ kútúbà lọ́wọ́ mo ń gbọ́ kútúbà lọ́wọ́ ẹ pè mí bí ìṣẹ́jú o tí lè parí ẹ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ tẹ́ bá ti ń tẹ́ bá bẹ́ẹ̀ ń bẹ̀ kẹ́ ẹ jẹ́ kí n gbọ́ mo ń gbọ́ kútúbà lọ́wọ́ nígbà ní ẹ bá tún gbẹ sẹ́ẹ̀tì níbẹ̀ ẹ gbé sẹ́ẹ̀tì fún kútúbà náà ṣe lọ́wọ́ àbí ẹlòmíì yóò máa gbọ́ kútúbà lọ́wọ́ garangaran yóò jáde tó bá tún padà dé gbọ́dọ̀ gbọ́dọ̀ tún jáde títí lóòrò parí ó túbà bí ó sì máa dìde tí ó máa wọlé tí ó máa dìde tí ó wọlé ni. so gbogbo àwọn nǹkan yẹn àsọ yẹn lásìkò tiwa ń sìn handset tẹ̀sùbà ẹlòmíín sì ń bẹ tọ́wọ́ àánú mọ́sálásí pápá jùlọ mọ́sálásí tán bá sọ̀sọ̀ sí tán dára sí àwọn òpó mọ́sálásí àwọn fáàn ni ó máa fojú kà one two three four five six rúù yìí fáànù mẹ́jọ ńlọ́wọ́ àbẹ́ so tàbá wá times mẹ́jọ yẹn papọ̀ mọ́ tí tó fi parí kútúbà tí ó máa ṣe nìyẹn so gbogbo àwọn ọ̀nà yẹn nínú ọ̀nà tó ṣe tọ́ ni fi ń sọ ládàá yẹn nù náà ni so tó bá ti wà ní mọ́ṣáláṣí irú bá a ṣe ń ṣe dárúsù náà ní ìsìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àròyé ni wọ́n ń ṣe ṣètọ́nù ti ó kúkú mọ́ owó ìfiṣẹ́ tiẹ̀ ṣe é ṣètẹ́ni ah, báyìí ń ṣàwádà lórí ó ti máa dóòfẹ́ bá a ṣe jókòó yìí sí yóò ti plan pé at least nǹkan tóun tún máa àchífù lálẹ́ kì í ṣe kékeré ìwọ ló ní ìgbà láyè tí ọ̀pọ̀lọpọ̀ sì ti gbà láyè pàápàá nínú ọ̀dọ̀ àwọn obìnrin bẹ̀ ẹlòmíì gbogbo ayé sọ̀rọ̀ àròyé ló ṣe tábà bílẹ̀ rẹ̀ pé kí ni wọ́n sọ ah in fact wọ́n sọ̀rọ̀ gan-an <laughs> yóò nasàlá sàlámà. وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك يبيري متى péré جبريل الاسئله الثلاثه تتعلق بالجمعه وواحد منها واحده منها لا ليس لها علاقه مباشره بالموضوع tàbá lọ́dọ̀ àwọn obìnrin náà kún un sọ́tọ̀ ẹnìkan ní pé kí ni kí ni ìdájọ́ tẹ̀sùbà àbí yóò gbà wá lásìkò púpọ̀ ṣùgbọ́n a kan sọmara ẹsẹ̀ ẹ̀ ni pé tẹ̀sùbà kò ní ìpìlẹ̀ kankan nínú ẹ̀sìn sotiye sẹ́yìn tó bá wà ń fa tẹ̀sùbà ṣé àánà bọ́ọ̀tà àánú mọ́tálásí là rárá sáàpù ń kèfèrí rárá ànípò ń kèfèrí tó bá ti pé n ẹ̀ ń lo tẹ̀sùbà kò ju wípé bóyá tóun bá ń fọwọ́ kàǹkan máa ń dàrú máa ń lójú tó ṣe wípé ọlọ́run làákàyè o kò sí kí n dáadáa máa ń dàrú máa lójú tó ti yé tẹ́gbẹ́ torí ẹ̀ fi ń lo tẹ̀síwá kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ní tí àfọwọ́ aṣẹ́gun bá ti sọ ní rahimahullah tẹ́gbẹ́ tó ń torí ẹ̀ lónìí ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn tá ń lo tẹ̀síwá wọ́n máa ń sábà tún attribute àwọn nǹkan kan mọ́ tẹ̀síwá ẹ̀rí tẹ̀síwá míì bí kan sóńdè máa lórí báyìí ẹlòmíì tẹ̀sùbá bíi fọ́tò ṣéwò wà ń bi orí tẹ̀sùbá yẹn tẹ̀sùbá mi ẹ̀yọ kọ̀ọ̀kan bí ẹ̀yin báyìí ni yóò ṣe tó bí ká ká àwọn kan bẹ wọ́n gbé kọ́rùn àwọn kan wọ́n fi kọ́ bí etí báyìí ṣé ẹ̀ mọ́ra àwọn èèyàn wọ́n fi kọ́ etí tẹ́ ẹ bá bí wọ́n níbi etí yẹn wọ́n sọ̀rọ̀ ìwà àyà ṣéwò wọn kan pé téèyàn bá fi ń kọ́ etí èèyàn mọ̀ gbọ́rọ̀ dáadáa ẹ rí i pé wọ́n ti ń attribute àwọn nǹkan kọ̀ọ̀kan mọ́ tó ti kọjá hádù ibi táwọn àfáà jẹ́ ó mọ́ fún ẹni tó bá tiẹ̀ fẹ́ lò bó tiẹ̀ pé kò ní ìpìlẹ̀ gan aslan àwọn sẹ́mi ń bẹ tí wọ́n bá fún ọ o ti ní tẹ̀síbáà tó gbúdọ̀ lò pé olóyún tẹ̀síbáà tẹ̀síbáà tó lò ó ní iye ọjọ́ tó fẹ́rẹ́ tó fẹ́rẹ́ tẹ̀síbáà tẹ̀síbáà mi ń bẹ inú wo òkété eku ọ̀fọ́n ni wọ́n kọ́ fi sí lẹ́yìn ọjọ́ keje ni wọ́n amújáde ń bẹ̀ wọ́n wà máa fi fa iṣẹ́ wọn ah, lórí kíni ẹlòmíì tẹ̀síbà tó kó tó tó odidi báàfù tábà kó sínú báàfù òun ni ó dì sọ́rùn báyìí ẹ̀rí wípé pẹ̀lú ibi tó ń lọ yẹn ọlẹ́tọ̀ kí ẹ̀ bá jẹ́ àlùsùn náà ká má máa rí lọ́wọ́ ẹ̀ so ká máa wa àti wọn so ti yé so ó daa kama má lọ ara oore tí ń bẹ níbi kéèyàn ó fọwọ́ kà ó pọ̀ gbogbo ọwọ́ tá a fi ń ka àdìkáàrò ànábìrin yóò dì mọ́lẹ̀ tó bá rí dọ́bìlì alkiyama sallallahu alayhi wa wọlé lọ kan ó ń ṣe ó wá kó kùtà òkúta ló ń ṣe torí pé tó bá fọwọ́ rẹ sí yóò dì mọ́lẹ̀ jọ́bí àlùkẹ́ ìyẹn gẹ́tì tó ní dẹ̀lí. so ẹlòmíì aṣọ kan tẹ̀sùbá kan ni bá wọ white tẹ̀sùbá white ìyẹn bá wọ sọ green tẹ̀sùbá green kẹ́ni oríṣiríṣi àwọn tẹ̀sùbá mi wà ń bẹ bíi kíní fún abáyé ni ẹ̀rí yóò ní kíní kan yẹtu yẹtu kan báyìí wọ́n tún ṣe kíní kan èmi dámúrè kan ó tún wà níbí wọ́n gbogbo ẹ̀ bí ah ọ̀ ah. pé kí gbogbo ilé ìbáyìí so wọ́n ti tayọ àlà púpọ̀ lérí ẹ̀ ní ọ̀rọ̀ àwọn àfáà míì fi máa ń le lọ́pọ̀ àwọn àfáà wọ́n máa ń tàṣà dáadáa lórí ọ̀rọ̀ tó bá yẹ pé ọ̀rọ̀ yẹn ó fúyẹ́ ṣùgbọ́n kò nípìlẹ̀ táwọn yàrá ti ti wá fẹ́ máa tayọ àlà lérí ẹ̀ àwòrán àwọn àfáà wà lé lérí ẹ̀ torí pé àwọn èèyàn ti ti ń tayọ àlà lóòótọ́ pé mọ́sálà yẹn nípìlẹ̀ ò nípìlẹ̀ nínú Islam àwọn kankan bẹ tó ti lọ mọ́nú islam ń sìn tó ṣe pé aslan gan kò ní pilẹ̀ nínú islam ṣùgbọ́n mi ń bẹ ká kàn wó pípẹ́ kó sì nǹkan tó tó burú bẹ̀ tí ò bá ti sí ìtayọ ààlà lérí ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ fún yín lápèjúwe mi ṣé ẹ mọ̀ wípé asoro kò ní pilẹ̀ kúbà dóòmù èyí ń bi títí máa mọ́tàlásì kò ní pilẹ̀ níta ń ṣe tí ń wọnú yìí mìíràn kò ní gúnlẹ̀ so ibẹ̀ náà ni àwọn tẹ̀sùbá náà ń kó sí àmọ́ àwọn míì bẹ tó ṣe wípé hájà ló béèrè fún kò sì gbúdọ̀ ju bí hájà yẹn lọ lákòójúwe ní ìsìn afrasóró sí mọ́sálásí ní bá bíi pé tẹ́nìkan bá débi kan yóò fi mọ̀ pé mọ́sálásí ó wà ń bẹ̀yẹ̀ kó jù lọ sùmọ́tò bá ti wá ní àkàkùn mi àdúrà kan bẹ́ẹ̀ ní àbáfẹ́ sàdúrà èyí ó gun orí asọ́rò ibi orí asọ́rò lèyàn ti máa ń sàdúrà yẹn káà wọn ò ní ẹ lọ wú asọ́rò yẹn ẹ lọ wò àbúdí báwọn yẹn fẹ́ máa tà wá fa asọ́rò ni omi kan bẹ tọba fẹ́ tọba ti kí fati asọ́mi o ọ wà gbé lọ sókè asọ́rò fúnjọ méje lẹ́yìn jẹ́mi ní tọba mú ó ní ìyàlá yà á mọ̀ tó bá wọn máa ń sọ̀kalẹ̀ síbi asọ́rò so tó bá ti di pé ó ti ń dé lẹ́wù yẹn ọ̀rọ̀ àwọn àfọwọ́ lè lérí ẹ̀ then lẹ́wù pé asóró mọ́sálásí míì ó ti kó di mọ́sálásí mẹ́ta mọ́sálásí ò ní tọ́lẹ́tì tó lásòrò ẹ mà yà gbẹ́lú asóró asóró mọ́sálásí míì ó ti kó di mọ́sálásí bíi mẹ́ta kí á lè wúlò ẹ̀ sòdí ìyẹn tó fi jẹ́ pé ọ̀rọ̀ àwọn àfa lẹ́fìrí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tẹ́bá kátírà mi ọ̀rọ̀ àwọn àfa olè lówó ọ̀rọ̀ àṣọ gbogbo ẹgbẹ́ gbogbo àmì jẹ mọ́jọ yà lẹ́nu kí jẹ́ mùsùlùmí nìkan ló ń lo dóòmù ìlú mórí chọ́ọ̀chì kan dóòmù náà wà pé ní bá pé sí bá